dáa fún gbogbo wa o ẹ pàápàá jùlọ ìwọ̀n àgbékẹ́ni mo lọ́rọ̀ bá sọ yóò dáa fún ọ yóò rọ̀ ọlọ́run o ọ̀rí bá ti ṣe o ọ̀ sì rọ́nà gbígbà fún ẹ àwọn bàbá wa ni wọ́n pòwe kan wọ́n ní nǹkan ẹni ò ní di méjì kí inú ó bí ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹdìẹ ò sì gbọdọ̀ kú láyé àwa rí káwa sọ pé a fẹ́ dẹ̀yìn ẹ̀rù kò ṣeé ṣe àbí bò ni ìdí eléyìí tó gbé wa wáyà yín nù ìyàwó kékeré yìí òun ni mo mú wá fún ọ mo fà lé ọ lọ́wọ́ mo sì fẹ́ kẹ́ ẹ síra yín lóṣùṣù ọ̀wọ̀ ìdí ìjókòó wa lónìí nù. ìyàwó kékeré àbí ìyáálé mi bébí àjọ ń gbé tẹ́lẹ̀ náà ni kò sí wàhálà àbí àìkú ń jà ara wa wọ́kọ̀ mi gan bá ní ọ̀yá òun mo wá láì jẹ́ pé ogun yín wá báyìí Ah, wọ́n tẹ̀lé sí kò sí tọ́jọ́ mọ́ bá kan bẹ́ẹ̀. àbíkẹ́ hmm? yóò kúkú dáa fún ọ àmọ́ gẹ́gẹ́ bí àfikún nǹkan tẹ́gbọ́n mi sọ ìwọ náà kúkú mọ̀ pé látìgbà tí ọkọ arábìnrin yìí ti kú ìyẹn tó jẹ́ ẹ̀gbọ́n fún ọkọ rẹ̀ hmm. arábìnrin yìí kàn wà nínú ilé wa lásán ni ẹ bá a bá wá ní pé kókó nínú ilé wa kọ́ mọ́ ọ lọ àjèrè kọ́ bọ́ bẹ hmm. ìdí nu ti gbogbo àwọn ẹbí fi wá gbìmọ̀ pọ̀ pé ká kúkú fà lọ́kọ rẹ̀ lọ́wọ́ kọmọ ọ̀sàyà lọ́ọ̀dẹ rẹ̀ ẹ sọ wá rí o àbíkẹ́ mo fi àwọn alálẹ̀ àwọn tí wọ́n tẹ̀dó lé wa yìí mo fi bẹ̀ ọ́ dákun gbogbo ohun tá a gbé síwájú rẹ̀ tí ò bá ti ọlọ́run dákun sọ fún wa ojú àgbagadè láwa yìí kọ́mọ wa ṣe wípé o fi ẹ̀jẹ̀ dúdú sínú ọmọ tó funfun síta ohun tí bá ń bẹ́ẹ̀ bẹ̀ kọ́ sọ fún wa. Ah, ó tẹ́ mi lọ́rùn o kódà bí èèyàn bá jẹ sínú yẹn kò lè kọsẹ̀ sẹ́mi nìkan ní màá dá gbé adúrú ilé ni nígbò jẹ́ pa àjọ ń gbé tẹ́lẹ̀ náà ni bó sì ṣe wà yìí ní ìsìnkú níbi tí ọlọ́ àjọmọ́ gbé náà ni àyọ ọkọ mi inú ni gbogbo yín wá ròyìn pé kò sí wàhálà o bọ́kàn mi fúnra ẹ̀ bá ní ọ̀dà o mo lọ gbẹ́ lómi ìwà ńta kí ni wọ́n ṣe pẹ̀lẹ́ dasẹ́ ẹni tó jẹ́ pé àtijọ́ ọmọ wa ara wa àtijọ́ ń gbé débi ara mi ló ṣe torí Yorùbá ní kárí àpọ̀ iyẹni iyẹni nígbà ọkọ rẹ bá sì dà tó ń yọ sọmọ ìyá rẹ yìí pé yìí ò ṣe èwe pé yìí lọ lè ṣe kò sí wàhálà o. Ah, kẹsì máa wò ó ẹni àròkù bó bá gbọ́ báyìí yóò fara ya ni kò tiẹ̀ ní gbà kó sì àgbà wẹ́rẹ́. ìyá ah. ọkọ mi ẹ tó ń padà ẹ̀yìn kò sí wàhálà kò sí láàmú kankan. ẹ ṣe gbogbo ẹ̀yin ẹbí ẹbí wa ò ní bàjẹ́. àṣẹ o kì í ṣe kó dùn mí nìyẹn àmọ́ síbẹ̀síbẹ̀ ká gba bólódùmarè bá ṣe sí kádàrá wa. Hmm ọ̀rọ̀ tá a sì lérò pé yóò béèrè yóò bẹ̀ fún ẹ bẹ́ẹ̀ rí pẹ́ẹ́rì ló bí. àgbẹ̀fẹ́ yọ yìí ọ iṣu ọmọ jìnnà fún ọjọ́ olódùmarè ọtẹ̀dí rẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ni inú mi dùn owó rere ọmọ jẹ ọmọ fèrèsé kò ní bìrẹ̀ sànú yálé gbogbo ní yá ọmọdé la èyí ò ní lè yá rẹ bọ́ bá ṣèṣe ní ẹ̀ bàbá rẹ ni mo mọ bẹ́ẹ̀ èyí ọmọ aṣojú akófin ìdágbọ́gbà sọ́kọ̀ òkè ìdágbọ́gbà lọ. iná kò yí ọ̀pọ̀dọ̀ pọ̀fà lẹ́yìn akété pé wájú bàbá yín kí gbọ́ta ìtọ́ bá pọ̀fà lẹ́yìn ìdúró sí ìdọ́ta bọ̀yà káàkiri ìdọ́ta bọ̀yà. ẹ ṣe ẹ ṣe bá mi mú. ẹ ṣe wọn mú ìyá mi ẹ ṣe wọn ẹ ṣe wọn lọ lọ́wọ́jọ́ wù ọjọ́ wù bìnrin. ọjọ́ wù bìnrin ó rọra ṣe. lọ́wọ́jọ́ wù ọjọ́ wù bìnrin. ọjọ́ wù bìnrin ó rọra ṣe. ọjọ́ wù ọ̀dà ń ṣe. báyé bá ń jáyé bí bàbá ń jẹ ìgbà ìfẹ́ rẹ ò lè kú lọ́kàn mi. Ah, bẹ́ẹ̀ ni. báyìí gbogbo ìgbà tí n bá ti rí ní báyìí ọkàn mi máa ń balẹ̀ àmọ́. àmọ́ kí ni kò sí nǹkan kan tí ó ṣe ọ bẹ́ẹ̀ ni wà á dá ìpàdá tọkọ ní yọkọ lẹ́nu nǹkan kan ò ní ṣe ọ wọn ní kinní kan bẹnu ogbó tí ń dún mọ̀wúrọ̀ bí ọba panijẹ kọ́ panijẹ bí ọba ní panijẹ ibi ó ké fún pé dẹ́kun mọ̀wúrú mọ̀wúrú kó yé dẹ́rù bá ní ọgbọ́ fọkàn ẹ̀ balẹ̀ ṣé ìbídùn náà ló ṣe irun. òun náà kú ni. ó yẹ kí n wá bí wọn ṣe máa fún ìbídùn lówó lọ́tọ̀ lórí ọ̀rọ̀ wọn. Mm, àmọ́ bá lè mi irun mi wọn yíwọ́ rẹ̀ padà kọjú sọ́kọ ni. Hmm. kèrèkèrè igi imú ẹlẹ́dẹ̀ má ti ń wọgbà lẹ́nu ọjọ́ wo sọ́jọ́ wo ló ti wádìí kẹ máa bára yín dọ̀wẹ́kẹ̀ kẹ máa kẹnu bọnu àgbà yàmà ni wọ́n ọmọkùnrin yìí ọ̀bàyé jẹ́ ni ọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ àgbà tí ò tó lé. Ah látọjọ́ tó ti fẹ́ mi n ò rò pé mi àti ẹ bára wa ṣe rere báyìí rí kò bá mi dáwàdà báyìí kò bá mi dọ̀wẹ́kẹ̀ báyìí rí ìwọ lọ wọn ti sọ pé lé olórogún ogun ni ìwọ ọmọbìnrin ṣùgbọ́n kó tó di pé ó wàá fi orogún balẹ̀ ayé mi jẹ́ mo jẹ́ kó fẹ́ jòwú jòwú o jòwú bìnrin. o jòwú bìnrin o rọra ṣe. jòwú jòwú o jòwú bìnrin. o jòwú bìnrin o rọra ṣe. ojòwú ọ̀dà ń ṣe ló kọ́ bá ní. o jòwú bìnrin rọra ṣe. rárá ò pé ó kó bára iwájú. o jòwú bìnrin rọra ṣe. rárá ò dá lámọ́rí kábàámọ̀ òjò bùbí rí òrò ọ̀rá ṣe. ó dára ló sọ lórí yẹyẹ gbọ́. òjò bùbí rí ṣe. ọ̀rẹ́ mi ni bọ́tà mẹ́jọ pọ̀ máa rẹ̀ o. òjò bùbí rí òrò ọ̀rá ṣe. ó pọ̀ ọmọ tó yọra ẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ. òjò bùbí rí òrò ọ̀rá. èé ti rí. àbọ̀rẹ̀ kejì bò ìkan ilé ìkan tá lò náà rèé. báwo ló bá wá sùn? èmi lára ilé òun ìgbín nìkan ní ìrìnàjò tí kò lé ẹ̀ lẹ́yìn ìwọ dúró lé ìwọ dúró lé. bí a bá rẹ ni ó bá béèrè máa jáde. ẹ ẹ kò rí bẹ́ẹ̀ àjọ lọ ni àjọ lówó ẹsẹ àfẹmí nìkan lé èyí ti jẹ. ọ̀dà òun ò sí nílé mi ò sí nílé hmm. kí wọn náà mọ́tò sí nílé ọlọ́mọ ìjàrá sùré pé ta ni wọ́n lè wá balẹ̀ dẹ̀ wo nso nso. padà wá níye padà bọ́ yóò jẹ. kí ló máa mú ọ báyìí. tí mi ṣe kí ni tí mi jó bíi kí n náà ta ló yẹ kó dúró lẹ́nu èmi àpò yìí mo béèrè lọ́wọ́ rẹ ni mẹ́bí máa gbọ́ kó tó di kọ́kọ rẹ̀ torí ìtànlẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ tọ́bọ̀ mi lẹ́nu ni kọ́kọ rẹ̀ ó tó fóun níyàlé mo bá nu ilé yìí ni sọ̀mọ̀ pé wọ́n fẹ́ mi lé òun ni òun ló yẹ kó wà nípò ìyáálé torí kó wàá fi ọ̀hún kò tí ì kò dí fá sọ̀rọ̀ mi yí ọ. ọ̀rọ̀ ló ń sọ àbí òsùn wòrò wòrò. n ò sọ wòrò wòrò. panu májèrè. ẹ ẹ má kẹ́ bá mi. ọ gbọ́ pé wọ́n ní ká gbọ́dọ̀ máa fọ̀rọ̀ yẹra wa. gbogbo ara ń bọ̀. ẹ̀dùn tá ń fọ̀rọ̀ jẹ̀ kankan ní ìsìn. òṣà ẹgbẹ́ ìdílé ni ó kú. sọ́ọ̀mọ̀ ni. ìyáálé lọ jẹ́ fún mi sẹ́ òun lọ yẹ kọ́dún ó lé ni wọ́n sọ fún wọn sẹ́mi bọ̀ ọjà ní sọ̀rọ̀ ọjà là ń wí. bàbá ti mú tí ẹja mọ pẹ́jú ẹ̀. baálé mi ẹja lọ ẹja lọ. sí ọ̀rì ọ̀ sí ọ̀rì ọ̀ tọ́lọ̀ gbogbo ọ̀rọ̀ tá ń bá lé rẹ̀ sí ọ̀rìọ̀ tí máa ń pẹ́ báyìí wọ́n náà mọ̀ pé baálé baálé wà baálé wa á baálé rẹ̀. kí ló ń múra sọmọ yìí sí báyìí èwo ẹ̀yìn rẹ lọ́rọ̀ fi rọ̀ mọ́ lẹ́yìn. ẹ̀yìn mi ọ̀rọ̀ òun ní gan burú ọgbọ́rọ̀ rẹ̀. wọlé ó ṣeé ṣe káwọn ọ̀rẹ́ mi béèrè mi nígbà àwọn tóun bá lọ tèmi lọ tí wọ́n lọ tílé bá ṣòfò ta lọ fẹ́ wọ́n mọ tépè náà ẹ̀dẹ̀ ọlọ́run ní járógun àsúrépè. àmì àmọ́ síbẹ̀ náà tá a bá wí tẹ́nu ìbá ya bébí mi lọ yẹ kí ni ó tẹ̀lé. bọ́ọ̀ bá lọ lónìí wọ́n lè rọ̀lá ṣoṣoṣoṣo ìwọ́n bí ọ̀làdà o. Ah, ah. ọbẹ̀ ńláda torí opó. ẹ ẹ kò rí bẹ́ẹ̀ ìwọ lọ gbọ́dọ̀ tèmi mo fi ọ̀fara balẹ̀ ọ̀ máa pín tanra ẹ̀ ni. òye oníbẹ̀ ni ìwọ máa ṣe ni ìwọ máa ṣiṣẹ́ ìwọ máa jẹ́ tí gbogbo aṣọ ló fẹ́ kí n máa ṣàlùwọ̀. wàá gbàgbọ́ ẹ gbọ́dọ̀ pẹ́ o. kí lágbẹ̀ẹ́ ṣe lọ́kọ̀ọ́dọ̀rú láti pé yóò jìṣu ẹgbẹ́ wa. wọ́n pẹ̀ wò torí ni lò ní ní sèmúlé lò ní lò. ní mògì o ní mògì ní mògì. mọ̀ pẹ́ o ò lè pẹ́. mo sọ fún kọ́mọ̀ mọ̀ pé ń bá lè mi lójú mi lójú mi mọ́ o ọmọ kí ọmọ pé ń bá lè rẹ̀ bá lè rẹ̀ bá tani bá lè dèdè rẹ̀ tani bá lè dèdè rẹ̀ bá lè rẹ̀ bá lè rẹ̀ pọ̀ ń ra lò ọlọ́pàá bá lè rẹ̀ lọ́wọ́. Hey òjòwú jòwú òjòwú bìnrin. òjòwú bìnrin ó rọra ṣe. jòwú jòwú òjòwú bìnrin. èdè kò má dì mí o ẹ̀fún kò má kú mi èdùwà gbẹ́bọ mi o. mo gbọ́ rírú ẹbọ mo bá wọn rú. mo gbọ́ èrú àtúnkẹ́ èṣù mo tù. mo gbọ́ ìkan rárá ẹbọ àfún mi o. nítorí náà èdì kò ní dì mí o. èdì kò ní dì mí o èdè kò má dì mí o ẹ̀fún kò má fún mi èdùà gbẹ̀bọ mi o mo gbọ́ rírú ẹbọ mo bá wọn rú. mo ṣàkíyèsí ẹ látàárọ̀ kí ló dé tó ń dádì báyìí èyí ṣe tó bùkẹ́ dúró kí ni ń ṣe ọ̀gàn bí èèyàn bá fi àyè gba ìbànújẹ́ ní ọkàn àyà rẹ̀ bó bá pẹ́ títí ìbànújẹ́ máa ń solówó rẹ̀ rí rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan ṣàlàyé rẹ̀ ṣàlàyé ń bọ̀ ń bọ̀. gbogbo ká máa fi ojoojúmọ́ máa ronú báyìí oṣù mi bọ̀ kí ni tó ṣẹlẹ̀ gan tàbí. ẹ wo lálẹ́ o àti bí ijọ́ mẹ́ta mo ti fẹ́ sọ̀rọ̀ ìfún yìí ọ̀rọ̀ nípa ìyáálé mi ni o bí mo gbé gbá wọn mọ̀ gbé bí mo gbá gbọ̀n wọn mọ̀ gbé ojoojúmọ́ ọ̀rọ̀ burúkú náà fi ń bọ́ mi lójoojúmọ́ ẹ̀yin gan tí mo ní mo wá fẹ́ níjò lẹ ti wọnú yàrá mi mọ́ ẹ wo ẹjẹ mọ́ ọ lọ lé. ìwọ lọ́rọ̀ sí kùn láti ilé ọjọ́ mẹ́ta a sì jọ sunlé àti pé òye níkẹ́ ìwọ ní ìsọ̀lẹ́kẹ́ ibi tá a gbà gbé tá a dàgbà bẹ́ẹ̀ ìkókó bí oyè ọmọ ṣerú bá ní. àwò ọ̀dẹ̀dẹ̀ mi lólódùmarè dọ̀ sí hmm? nígbà kú ti yẹjú ẹ̀gbẹ́ mi sẹ́gbẹ́ kan adé òsì ní kú adé yín ẹnu yọ wọ́n tó sì mọ̀ pé lọ́ọ̀dẹ̀ mi ò bí sùn ó bí wàlẹ̀ ìkókò ọ̀dẹ̀ mi ò gbọ́dọ̀ mọ̀ ṣe rúbọ èmi mọ tìyálé rẹ bẹ́ẹ̀ torí mi gan mọ tójú mi tó lóru nígbà mo fẹ́ yà sí yàrá ọ̀dọ̀ rẹ hmm. ọ̀dà ọ̀dà àwọn àgbàlagbà wọn ní bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ àwọn babaláwo ló níbi tí wọ́n máa gbé sí ní mẹ́sì Odùduwà sọgbọ́ ìwọ má bínú lọ́ọ̀dẹ̀ mi ó bìbí ọ̀sán ó bìbí òru èmi ni mo sọ bẹ́ẹ̀ sọgbọ́ ọ̀yà tútù káàkiri lè ba àmọ́ kó ti tán lọ́kàn rẹ̀. ìlà rẹ rìn rẹ ẹ ò mọ kí n ta àbá ó ti tán náà rẹ báyìí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ mi lèmi náà nífẹ̀ẹ́ rẹ̀ sì máa wò mo he ìgbín kan láàárọ̀ yìí ó tó báyìí inú ń bí ibi ìgbèrí mi o ibi abẹ́ ibùsùn lọ́ọ̀rẹ́ mu lọ́ọ̀rẹ́ mu wa. ìṣèdáde yìí ló bí ibi abẹ́ ibùsùn lọ́mọdé mọ́ wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀. kò má dì mí o ẹ̀kún kò máa fún mi èdùà gbẹ́bọ mi o mo gbọ́ rírú ẹbọ mo bá wọn rú mo gbọ́ ẹrù àtúkẹ́ èṣù mo tù mo gbọ́ ìka rárá ẹbọ àfún mi o nítorí náà èdè kò ní dì mí o ọ̀yá ọ̀yá gbé gbé gbé gbé gbé <coughs> jára jára. baálé mi ọ̀rọ̀ kan wọ̀ ń bẹ́ẹ̀ nù tí mo fẹ́ bí ó ti pé gbogbo ìgbà tá a bá ló yá lóko ìyáálé mi ò ní lọ èmi náà mò ń roko èmi náà mò ń rodò kí ló dé. oye nígbẹ ń gbọ́ lọ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi kan mo rò bọ́ fẹ́ sọ ọ mọ̀ pé ìyáálé rẹ kódà kí n máa mú roko. bóun ṣe wà léwu òun ní ọmọ mójú táwọn ọmọ wa ti ń bẹ lẹ́ẹ̀dẹ̀ ilé akọni ọ̀gbọ́dọ̀ ṣòfò ọ̀gbọ́n tí wọ́n tiẹ̀ tún máa ń sọ fún wa táwa wà ní kéékèèké alórin kan tá a máa kọ́ náà pé ìyàwó tọkọ fẹ́ràn oko ní ń gbé pé mo fẹ́ràn rẹ lọ́jọ́ máa mú ọ wá sóko lóòrèkóòrè fòun lẹ́jọ́ máa wà mo sì wá rò báwọn. àwọn ah, yóò rò bẹ́ẹ̀ wọ́n ní ìsọ méèkì náà eh, kémi ọmọ sì lé tí wọ́n tẹ̀lé mi wóko kó náà gbòdò lọ. àwo ah, ni àwọn ọmọ bá ṣe olódùmarè mọ́jà rí kó ṣe dáadáa ta là ń mú òkè pé kó ṣe jẹ́nu. ọ̀rọ̀ kan tí mo rò bó tóbi gan ni tèmi ni pé ẹ sáré ti dáná oúnjẹ. Hmm. Ah, bá a ti dá bàbá yìí wọ́. jẹun jẹun ní ọlá jẹun ní ọlá bọ́ba ti jáde jẹ́ nṣáájú ẹ̀ ń bẹ̀ ń jẹ́ kí n bọ́ wájú ẹ̀ bọ́ba ti jáde jẹ́ ń bọ́ wájú ẹ̀ ń bẹ̀ mo wà lọ́gọ̀gọ̀ wájú. ìgbà ọ̀rọ̀ nígbà téèyàn bá wà léwe téèyàn ò bá kankan ìgbà ọ̀sán nígbà tí olódùbarì bá kù yéye yàn tó ń di ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ah! oyè níkẹ́ gbogbo tí mò ń sọ látàárọ̀ ọ̀hún mò ń ní gbàdó jẹ́yìn gbá ni kí ló mú ọ tó ń fà sẹ́yìn báyìí. báyìí mi ń rẹ̀ mí ni. ń rí ọ. Hmm. bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ alákòóbá bọ̀ ní gbòòrò máa bọ̀ ní bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ wájú gílẹ̀ ni gílẹ̀ báyìí ń rí ọ ọ̀yà fìdí lórí ẹ̀ fìdí lórí kí o. Wíníkẹ̀. Ó balẹ̀ mi kí ni tó mú ọ gan kí ló ṣe ọ. baálé mi láti bí òṣùpá mẹ́ta báyìí mi ò ti rí nǹkan oṣù mi. olóyún. ẹ̀rù ìyáálé mi ń bà mí mi ò ti jẹ́ ìrírí fún yín. o ti fẹ́ ra kù. bẹ́ẹ̀ni. ń bọ̀ náà. orí mi ọmọ sí ọmọ tí lóyún mọ̀ nù ẹ̀ ẹ̀ nìkẹ́ mo fẹ́ kó gbọ́n tí mo fẹ́ sọ fún ọ yìí o ọ gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kankan títí tí ń bẹ láàárẹ yóò fi fèrè hàn ọgbọ́ ọgbọ́ má wí fún yẹn o ǹdẹ hmm. ǹdẹ ǹdẹ ǹdẹ ǹdẹ mú oṣù káwọ rẹ wá ẹ ẹ bá jẹ́ ń gbé. awo ń gbà ń gbà ń gbà ń gbà sọ sọ sọ. gbà mí ìyá kan lọ́mọ̀mọ́ ta lè bọ́bá ni mo wá nu ẹgbẹ́ ẹ gbà mí o yeye ọmọ ní ìgbọmọ ìrùkẹ̀rẹ̀ ní ìgbọmọ Ọ̀rúnmìlà ọ̀rẹ́ mi fẹ́ ẹ sọ káwọ lórí ọgbọ́n ẹ gbà mí o ah, lóòótọ́ ló tọ́ rẹ mi ẹ ẹ ní irú tèmi ìyá kan lọ́mọ̀ jẹ mí lóòótọ́ yóò sì jẹ mí ọ̀tá mi ọkọ mi lọ́fẹ́ mi ní sùlọ́kà ló bá mú kó ohun ẹ̀gbọ́n ẹ̀kú tán ló bá pòwe fún mi pé adé òní kú wọ́n dẹ̀yìn rẹ̀. ó lé ló ṣe ìkùn bí ẹni anímọ́rì gbogbo tí èèyàn bá mi ṣe pàtàkì ní ìgbà àdúrà sí i adé akọkànlé nírúwọ irúmọlẹ̀. arábìnrin kí ló fẹ́ ká ṣe fún ọkọ. adé afẹ́lẹ́yẹ. ẹ ìyá sẹ́rú oyún tó níwò mo fẹ́ kẹ́ bá ń sọ́ di rádaràda ọmọ inú rẹ̀ kọ́mọ jara yé kọ́mọ jèwú ọ̀run tọ́ba bi tán kọ́mọ gbádùn rẹ̀ kọ́kọ́ mi gan mọ́ gbádùn ọmọ ọ̀run. ẹ a máa ràn yàn lọ́wọ́ ni ṣé tá a bá ràn ọ́ lọ́wọ́ sọ ó mòore. Ah, ìyá wọn mòore wọn mòore ọ̀rẹ́ mi bá sọ fún wọn. yóò mòore ah, èmi náà mọ̀rú ẹni tí mú wa nú ẹgbẹ́ yóò mòore. sórí ibi tá a ràn ọ́ lọ́wọ́ dé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lóun ó gbà á lẹ̀ yóò fẹ̀mí ara rẹ̀ di àbí kóbìnrin òun fẹ̀mí ara rẹ̀ di ẹ̀yìn tá a ṣe ni pé ẹ̀ àrùn àlùjọ̀nù ṣe ni yóò lọmọ inú rẹ̀ bọ́ta yóò sì kó bẹ́ẹ̀ ó parí làṣẹ́bàgùn. àṣẹlẹyẹ àṣẹlẹsọrọjà. àjọyá o àjọyá mò ń wá ewé ẹ̀ là lọ o ewé ẹ̀là ni òun wá lọ. olú igbó gbà mí o ìrìn ilẹ̀ sì mí lọ. afẹ́fẹ́ igbó fẹ́rẹ̀ wá ìdí igbójà kẹ́ẹ̀lá ẹ̀dá bàbá mi níwájú ẹ̀dá yèyé mi nílẹ̀ mi, ètùmàrè kó ẹ̀gbọ́n mi. ọ̀dẹ̀ rere akitiyan kù lásìgbò yóò dá fún ọ hmm. àwọn àgbà ní pánsá òfúra pánsá jáná àjà òfúra àjà jìn onílé tí ò bá fura ó lè ní òpó ẹjára máa fún ni ẹjẹ́ ni máa fura hmm. mo fẹ́ kó o kíyè sára láàrin àwọn ìyàwó rẹ méjèèjì kó kíyè sára. ó sì dáa fún ọ. àṣẹ o. wo àdó ọwọ́ mi yìí agbára ni òun ni wọ́n ń pè ní ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ ọkọ̀ ẹlẹ́bọ lóògùn. tó bá wà lára ẹ̀dá alààyè kan kò sẹ́ni tó lè bí mú gbọ́ ìkìlọ̀ tó kíyèsára láàrin àwọn ìyàwó rẹ méjèèjì ńgbà ẹ̀gbọ́n mi kún gbà. gbé fata dídá ọmọ babaláwo ọ̀sá pẹ̀lẹ́ bẹ́ẹ̀ dín tọ̀rọ̀ bọ̀ wálé ayé ah! ẹ̀gbọ́n mi o ah! ojú mi ara mi dára mi ló gbọ́dọ̀ gbà. ẹ̀gbọ́n mi òdebodewé òdebi ìjà dẹ́kun mi tọ́pẹ́ lógun tí tó dé fún ìbọn ẹ̀gbọ́n mi ooo. àmì kan tàgbà akọni ògbọ́n lójú ẹkún àmì kan tàgbà akọni ògbọ́n lọ sókún. Lena. Jọ̀wújọ̀wú ọ̀jọ̀wúbìnrin. Ọ̀jọ̀wúbìnrin ó rọra ṣe. Jọ̀wújọ̀wú ọ̀jọ̀wúbìnrin. Ọ̀jọ̀wúbìnrin ó rọra ṣe. Òjòwú ọ̀dà ń ṣe ló kọ́ bá ní. Ọ̀jọ̀wúbìnrin rọra ṣe. Yàrá òpè ó kó bá. oh, ló sọ fún yín. ọmọ tó fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́. ọmọ tó fún ọyà gbẹgbẹgbẹgbẹ. ọ̀pọ̀ ọmọ tó yọra ẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ. níbo ni ó gbà ló kú sọ́ọ́dún pẹ̀lú. àbí ọmọ tó fún mi máa ń wọ̀ ọ́ lọ́sẹ̀. òun yóò wọ̀ ọ́ lọ́sẹ̀ ẹ abẹ́ máa wọlé ọmọ. kanu baba kanu ọmọ kí ló ṣẹlẹ̀. baba kí ló ṣẹlẹ̀. kí ẹ pé bàbá wa ẹ pé bàbá wa. bàbá mẹ́lẹ̀ ẹ ṣe sọ bàbá mẹ́lẹ̀ fún wa òun tó wù ọ́ jòwú bìbí bàbá tó bá bìbí ó ra ṣe òun tó wù ọ́.

oúnjẹ fẹ́ yẹ kò ṣe ẹkú ẹ̀tọ́ ìlú ẹkú kó lè dáa nítorí ọmọ mi tí wọ́n gbé wá sí ọ̀dọ̀ rẹ ń lo fúri mi ọmọ mi ni ojú kan ẹ̀bà ojú kan èlé mi ẹyọ kan ṣoṣo tí mo fi lẹ̀ sí ayé lọ tó o bá tọ́jú ẹ̀ tán kọ́ mo fẹ́ kó o sì jiná kó o sì jiná nítorí pé ojú kẹfà ojú kẹrẹ mi ni ọmọ mi lànà á jẹ ọ o. máa ṣe bí o ṣe fẹ́. wọlé kẹsànú o. abiyamọ láàyè o ẹ má má sùn ẹ gbèjà ara yín. gbogbo yẹyẹ láàmú ẹ parapọ̀ kẹgbèjà aláboyún oṣù mẹ́sàn-án mo máa mọ̀ tóyún ń gbé èyí máa lè lọ́dún kan ooo. báwo ro ti yá ẹ bá ro tẹ̀jẹ̀ ọ̀run kẹ́ jẹ èbú rẹ kẹ́ ẹ fi èdè wá pẹ̀sẹ̀ ara kò ní nìyàn kára tù wá pẹ̀sẹ̀ omi òkun ní dànù àgbè òní nìyàn kára tù wá pẹ̀sẹ̀ omi òkun ní dànù àgbè kò òní fọ́ a kí ọkùnrin wọ́n mọ́ àòkú kí ọkú ewọ mọ. àmójúlẹ̀ làwọn mẹ́wọ́ ẹgẹ́lẹ́ àmójúlẹ̀ ti gbogbo àwọn ni nígbà yẹn rẹ bá fọdún náà fẹ́ wọ́n ò dìṣẹ́ kan náà. ẹjọ́ mi kọ́ bá lè mi ìyá wa náà ló ní kí n lọ pọn wá. ìyá yín olórí burúkú èwo ní rọnú òrùn. olórí ibú pọnbele ni ọ gan ni ọ lórí ibú ẹ bẹ́ẹ̀ ni. ìwọ lọ́rọ́ mọ iṣẹ́ lọ́sàn-án gan pé ọmọ lọ́ọ́ rí nú òrùn. ọmọ èwo ta lọmọ sóhun lọ. onílọ́wọ́ o. ọwọ́ náà di ẹrú. èmi ni wọ́n bá wí. ọmọ tí wọ́n rán lódò lọ́sàn gan yìí sọ ọmọ ọdún tó tẹ̀lé déwúdé wájú mi ní àyè. Ah. ayé parọ́ gbogbo ẹ̀ náà lọ́mọ fi parọ́ èyí ti jẹ́ afẹ́sọ́mídìdì rẹ̀ ni. èmi mo mọ̀ ń bọ́ sọ̀rọ̀. mo rí ọ mo ah. eh? rí o. ọwọ́ ọya lọ́ọ̀rẹ́ dami sínú àmù. ọgbọ́n ah, lọ́ọ̀rẹ́ ibi kankan mọ́. irọ́ lọ pa. wọnú lẹ lọ. irọ́ lọ pa yóò tún lọ́dọ̀ ètò rọ lọ́dọ̀ eh. irọ́ lọ́dọ̀ yóò pa mi. ọ̀ ń sẹ̀ mí. mo ń sí o. wo sórí rí tó rí mi yìí mo fẹ́ sọ kinní kan fún ọ. Hmm. sórí gbogbo tí a pè lábùkù lókè èpè èmi níbi kan. tí mo bá lóṣòó tí mo bá rí mo bá ná gàbá ojú rẹ ò lè tó. kí o ń tó kí ojú rẹ ń tó. mo mọ̀ ọ́ dáadáa. kí o rí. mo mọ̀ mo mọ̀ pọ̀ rí. èmi náà mọ̀ ọ́. ẹ̀gùn lẹ̀ yìí bẹ́ẹ̀ ni. ẹ dákun sọ́wọ́ apá mi rè mo ní sọ ọ́ pa mi fún un ni. wọ́n ní ọ̀nà mi fún ìyàwó rẹ̀. bádì mi ẹ mọ̀ báyà lé mi jà èmi náà ọwọ́ náà lálógbó mi ọ̀ǹtán. ẹ ǹlẹ́ ojú ayé dẹ̀ sọ àbẹ̀wò ẹ̀ tẹ́wọ́ pẹ́ máa wọlé lọ máa wọlé lọ máa wọlé lọ èdè mú ọ ni mo náà wọlé wo sórí ìdí mọ̀ sọ́gbọ̀ yìí èyí tí mo bá jókòó àbí mo bá lóṣù tí mo bá rí bọ́ bá nàgà ò ní rí o. pàmí ẹni bá ṣe pàní tí ò lè jí ni ọmọ òṣèlè adìẹ dẹ̀tù pàmí ọ̀yà sọ ìwọ èmi ọ̀yà sọ rẹ pàmí òṣèlè adìẹ dẹ̀tù tápàrọ̀ bá dẹ́rù ẹ̀wù lóko ọdẹ ọlọ́ta ńtọ́ bá mi ṣe ìkòsóbìn tó lè bá mi dẹ́rù ẹ̀wù. ẹ bọ́ bọ́ sẹ́nu kan ọ̀pá sẹ́ àní ọ̀pá ẹ̀bẹ̀ mi ni ah. ẹ̀bẹ̀ mi àrẹ lọ́dọ̀ rẹ ìyá ọkọ ọ̀yọ̀tún ọkọ ìyàwó. o ti gbé sùn mi. o gbé sùn mi. o gbé sùn mi. ìwọ náà gbé sùn mi kí ni ìwọ ní ìrì ọ̀fun. ó rí mi. àbí ẹ̀bẹ̀ mi ni àní ọ̀pá mi pa mí àgbàyà. ṣé o rí gbogbo bó ṣe ń ṣe yìí mo pàlọ́ fún ọ ìṣẹ́jú díẹ̀ báyìí ló kù ọ̀tẹ̀ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. ọ̀tẹ̀ ọ̀fàtẹ̀ tẹ̀. nínú ilé yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ etí mi. ilé sulọ́kà mọ̀mọ́ fi ọ. mọ̀mọ́ wọn ò ní kú òní lé. ó rí pé mi ni wọ́n forí ẹ̀ sọlẹ̀. irọ́ lọ́pàá ń forí rẹ̀ sọlẹ̀. wọn ò ní kú òní lé ìwọ́n bá yá kọ̀ yá. ọkùnrin wèrè yóò jẹ́ rí iṣẹ́ tí mo fẹ́ ṣe ṣe ẹ bọ́ra yìí gbogbo ibu ni tá à ń ṣe tó yẹ kó tu kó tó dé yàyìn àmọ́ síbẹ̀ ìwọ oyè níkẹ́ bí adìẹ bá pé gbà àgòlí ò dé lẹ́ẹ̀dì ọkọ mi èmi ni wọ́n rẹ̀yìn rẹ̀ wọ́n dàkàrà rẹ̀ kò tí mò ń tọ́ ọ níwọ̀ yìí. omi òkú ní ganu àgbẹ̀kọ̀ kò ní kọ́ a ó kù kí hàn kú ewu ọmọ. ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá. a ó kù kí hàn kú ewu ọmọ. ẹ fi hàn mí ẹ jẹ́ kí n mọ̀ ìyá mi ṣẹ̀gẹ̀sí olóòyè ayùn awẹ́dẹ́kọ tó wẹ mọ́ yèyé kárí ọlọ́bẹ̀ ẹ̀dẹ ilé títí ipò abiyamọ tí retí igbe wáyẹ̀rìn wáyẹ̀rìn fowó sí àgbémọ́mi ríran tẹja ẹjẹ́ rí kedere. àgbénú àwọn ewu tiẹ̀ mọ́mọ́ sọ njẹ́ ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde njẹ́ àgùntàn bá bí tiẹ̀ ní dìde àbọ̀rọ̀ báyìí ó lè jò bọ́ ọ̀hún ẹ dákun kò sọ́nà àbáyọ kankan. Bravo ọ̀dẹ́wùmí hmm. dákun bá ń sọ fún obìnrin ní kó yẹjú fún mi díẹ̀ kó fún aláyè. obìnrin. oyè níkẹ ṣe bí àyà fún adé ìlú ọgbọ́n. Hmm. ọ̀dẹ́wùmí ọ̀rọ̀ ti débi olóògùn lè sábà sórí tí wọ́n ń jẹ́ kó yé mi nínú ìwògbè tí mo wò ó nínú ìwògbè tí mo wò ó ní pé ẹbọ fẹ̀mí rẹ̀mí òun là á ṣe fúnyàwó wa kó tó lè bí mi. àjèrè léè tó túmọ̀ sí pé sórí tóyàwó rẹ̀ bá fẹ́ jáwé abíwẹ́rẹ́ nínú kí wọ́n tọ́ ọjọ́ kọ rẹ̀ kọ́ fẹ̀mí ara rẹ̀ di tàbí kó wọn kú tòun ti lọ́nà méjèèjì. ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí ẹ mọ̀ràn mi ọdẹ ni mí ọdẹ burúkú ti síjú apó yarú àrùn mi mọ̀ ìjà tí tọ́ bọnú àpò ìwògùn torí pé fìtílà kan ìrí náà rí di ààrẹ lọ́jọ́ ìtọ̀ yìí wà hmm. ọ̀rọ̀ bá wá rí báyìí kò wá ní sábùjá kankan lọ́rùn ọ̀pẹ̀lú. ibi tá a gbàgbọ́ náà la gbà sọ̀kalẹ̀ kò sí tó bani lẹ́rù bíi fatada tí ìlú tutù fi tutù rẹ̀ nú ó ti wáá wo pábánbárì rẹ̀ báyìí tẹ́ ẹ ti gbọ́ sétí báyìí ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni ó mi o láàrin olùsọjọ́ méjì òní tẹ́ ẹ̀ bá tètè ronú ìtẹ́sẹ̀nu méjèèjì níta ń gbé la mọ̀ ọ́ tó bá wá jẹ́ pé ìwọ lọ bá ṣe tán láti ṣe kò mú ìyàwó rẹ̀ wá kó tó tọ́jọ́ mẹ́ta lónìí kó mú wá sọ́dọ̀ mi ní ààyè yóò dàrú àbí wẹ́rẹ́ tó wá dórí àpáta tó kù ó lágbára. ọmọbìnrin tí ẹ sì ń wò é mo ti ṣèlérí tó pọ̀ fún un lẹ́yìn ìkú ẹ̀ lọ́rọ̀ ọ̀dà àkókò ẹ níkẹ́. áfíríkà yìí ìyá fún ìyàwó mi ó bẹ̀rù ọ̀rọ̀ àwọn òun. tí ò sì bá lè mi ojú yín mọ̀kọ́ rẹ lọ. Mm-hmm kò sí nǹkan kan ọ̀rọ̀ láàrin èmi àti ìyá ni ìyá bó bá kọ iwájú sí mi kí n ta tó bá kọ yìí sí mi kí n bá ló fà ti kú èmi nìkan kí n dérò ara mi pa. Ràmí ràmí ó. Àmì àmì ọ̀. Adáwò àkùlá àti dúpẹ́. Kò séwu àti gbóhùn ìyá àgbọ̀tọ̀mù omi ò dànù agbè òsì fún. Omi ò dànù ṣé o, o ṣé o, bàbá mi ṣé o, ifá orí mi ò ní. àmọ́. Ah, nígbàwó rẹ̀ bá fẹ́ jáwé adíwẹ́rẹ́ nínú kí wọ́n tọ́ ọjọ́ fọ rẹ̀ kọ́ ọ̀fẹ́ ní ara rẹ̀ di tàbí ohun okùn tòlùtòlù ìkọ́nù méjì. ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí ẹ mọ̀ rán mi ọdẹ ni ọdẹ burúkú tí síjú àpò yàrá àròyìn ìmọ̀ ìjà tí tọ́ ọmọ náà ọdẹ wù mí ṣe bí ọkùnrin ni hmm? a mọ̀ rí bẹ́ẹ̀ náà bàbá kú ẹ̀kan là kú ọmọ ẹni àsìwò léde ni ojú rẹ̀ jojú ẹkún ò gbọ́dọ̀ sùn ò gbọ́dọ̀ sóje. bàbá kú ẹ̀kan là kú ọmọ ọ̀rí. Eh, adéo eh, ọ̀rẹ́ mi. oyè nìkẹrẹ. ẹ̀rọ bàbá mi. oyè nìkẹrẹ. oyè nìkẹrẹ. ẹ ẹbọ fẹ̀mí rẹ̀mí ńlá ṣe fúnyàwó rẹ̀. gbogbo tó o bá fẹ́ ṣe ìbídò ẹ sì pariwo kíákíá lónìí ìlú dọ̀là talẹ́talẹ́ fẹ́ mú ojú yìí. ṣé o ṣé o lè bá lè mú. kò ṣeé wu ọkàn fẹ́ kémi rẹ̀ ó débi kan yẹn mo fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ ọgbọ́n ọmọ kò sì dé ní wọ́n yà lábọ̀ bábọ̀ ọ̀bá yá mọ́ ẹ méṣè náà jẹ́ ọmọ àṣewọ́tán mójú lé koko ẹ̀ lámókò wọn gbúdọ̀ jẹ́ yẹn gbà pẹ̀lẹ́ yóò fún ọ ìbídùn ẹ̀yàwó. ààbò. ìpàdé tá a fi sọ́jọ́ ọjà yìí ó ti ń sú èmi o. bàbá ilá àṣepàdé tán gbogbo ọjà ó ti tú a sì ní rí nǹkan kan rà mọ́ bóyá ká fi pàdé sí ọjọ́ mi o. rí ọjọ́ ọjà yìí ó ti ń pa èmi náà lára o bóyá káyà wá ọjọ́ mi ká sùn sí. bá a bá fẹ́ mọ́jọ́ mi ẹ̀jẹ̀ àwọn yòókù òde o torí wọn bá wọn bá wá tá a wà ń bí àtàṣe pa o àbí báwọn yòókù bá dé o. bẹ́ẹ̀ ni ẹnì kò ń já wà dé ẹ̀jẹ̀ àní sùn. ó pàdé o ah. ọtí wọn pẹ́ jù. wọ nìkan lánàá wọ nìkan lónìí bí ẹ̀kọ́ àpọ̀kọ̀ ah. ṣé wọ nìkan ni. ọ̀rẹ́ mi mọ̀ bínú ẹ̀yin yòókù ẹ dákun ẹ mọ̀ bínú. ẹ tí mo bóyá pàdé èmi oṣooṣù. kí ló dé. ẹ̀yin ìgbọ́ pọ́dá wù mí. Ah! Ah! èrò bíi ti mú lé wọn láàárọ̀. irú kí ló lè bá ah! tó jẹ́ wípé ìyàwó ẹ̀ ṣe ṣe bí mo ní. àbúrò ọ̀rọ̀ wa nù. nígbà tó rọ̀ sí ti wá rí báwọn onídàá kan bá wa lẹ́nu pàdé o kò bójúmu rárá torí ẹlẹ́ran ara náà ni gbogbo wa. bẹ́ẹ̀ ẹ wò ẹ jẹ́ àfàdà ha ìpàdé tòun káfí rẹ̀ síbì bó bá sì dìpàdé tí ń bọ̀ kí gbogbo owó tún pàdé. ó jù bẹ́ẹ̀ lọ ó yá lé gbà. sí tó lórí wa yìí olórí ìkànnì yìí iṣẹ́ tí mo rán yín nù. èé ti jẹ́ ó ṣe jẹ́ pa ọdẹ mú mi lẹ pa èbó yẹn ń tẹ̀wọ́n lórí sí èbó ni ńgà ńgà ńgà ńgà. sáwọn alákọ̀ọ́kọ́ rẹ ni ti bá wí fún ọjọ́ kìíní àná pé n tá a ṣe fún ọ pé gbogbo ẹ̀dàkẹ́dà tí ó bá gbà ní yóò fi ẹ̀mí rẹ̀ ṣé àwọn alákọ̀ọ́kọ́ rẹ ni ọkọ rẹ ló para rẹ ojú yín fọ́ ńgbà tó jẹ́ pé ẹni tí mo torí ẹ̀ gangan pé kí mi lè gbádùn ọkọ mi tọ́já kó yẹ nkẹ̀mọ́ràn yín sí nígbà tó fi wá di pé ẹ wà á pa ọdẹ́bùnmi ẹ̀yin ọgbọ́dọ̀ pawódà sí mi kọjá kó yẹ nkẹ̀ tí mọ̀ràn yín sí gan ni kẹ́ ẹ jíṣẹ́ fún táwọn wí tẹ̀ nàrún tẹ̀ nà gìrì tẹ̀ nà gìrì pàápàá ẹ̀yin olórí òsì olórí ìyà olórí òfò olórí ìṣẹ́ ah! kí ni yá. kò yé ni olórí torá ti rán mu gángan rẹ̀ kò sẹ̀yìn èékánná ọjọ́ òun ní ibi àná ti sojú mẹ̀lẹ̀mẹ̀lẹ̀ yín àyín ó ti sàn fọlọ́kùn rẹ̀ báyìí ó ọ̀pá ó yẹ kó fi wá sọ̀pọ̀ àtìlẹ́yìn rí tó pè wá wálé agbára tí wá láálí wa. ẹ tanra yín níjọ́hún lèyún ẹ jẹ́ sọ fún yín àti tòjébo lóòsà lọ́wọ́ kó bàbá ẹni tí ó bọ̀ ẹ má jẹ́ ntàn yín o èmi náà ti dọ̀pin ìmọ̀ yín lọ́wọ́ ẹ tó bá fojú àná wò kù ẹ bọ̀rọ̀ bọ̀ lásán. nígbà tó sọ àǹlà ń tọ́ ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ọjọ́ wo gan-an nìwọ náà ti dé pàdé ìkẹyìn. irú ìpàdé òsì wo ìpàdé àdáadáa wo ló yẹ kí n máa wá ìpàdé òfowó lẹ́sẹ̀ ìpàdé tí àgbàdo wo ìpàdé panipani tẹ́ ẹ láàánú ẹgbẹ́ni ẹgbẹ́jà mi ni ẹtún dẹ́kun gbèsè ayé mi. àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ tí ó bá sáré fi òsì ó tún pè wá sílé agbára rẹ o tún wá ń ṣe wá ṣàkàṣàkà gbòó jẹ́ àwọn wáwé kìnnìkan fún ọ. ǹjọ́ tí ajá rẹ bá jọbì yóò gbòkú ni bí dàdà gírí bá lu àfẹ́kù. ó lè yẹ kó sì tẹ́ ṣe kálá yín kò sí tẹ́sẹ̀ àjọ wọ ni ẹ̀yin ìka ẹ̀yin ẹranko ẹ̀yin èèyàn lásán àtọ́lórí o àtọ̀rẹ́ o olórí burúkú gbogbo yìí olórí ibú ni. ifá mú mi orí ẹ̀ ò ní gbẹ bọ́ àyà rẹ̀ ò ní gbèdìdì lẹ́yìn tó ti jẹ jíjẹ tó ti wẹ wíwẹ̀ tó sì ti mú mú mu dá mi lójú pé agara ayé kan ò ní dá ọ ìgbà ẹ̀yìn yeye mi àfijú ẹyẹ tí mo mi lágbádá àfijú àdàbà tí jẹ láwùjọ àṣà àfijú òrófó tí jẹ ní gbangba oko ológòjì nà ológòjì gọlọ tí bókè ajá rìnrìn àjò mo pè yín o ẹ rọ̀ wá gbogbo tí n bá wí kọ́ dàṣẹ lónìí àṣẹ mo pa wọn dábàá o gbogbo tí n bá wí fún ọkọ máa ṣe kọ́ bẹ́lẹ́dàá rẹ̀ lé kẹ́lẹ́dàá rẹ̀ ó rọ̀ mọ́ ó pínpín ni mo pín ẹ̀là ni mo bù yági kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rẹrù ọ̀lúwa jíjẹ yọ̀wọ́ ògùn mo ti pín tapá fún apá mo pín títa fún tan mo ti pín fáwọn tẹ̀tẹ̀ burú àwọn wọn lótú ìfẹ́ igi gbọ́ wọn sunkún oje ọ̀tá gbọ́ wọn ya kísàlẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adífá fún ọ lóde ọ̀mọ́rán abù fáwọn ọmọ èèyàn ajígbégi wọ̀bí ẹ̀wù igbó ní kéré kó má ní ẹni ni àjì òní jìgì tí gbó ti jù ọ́ mọ́mọ́ Fákúnmi lẹ́yìn gbogbo ètò tí mo ti ṣe fún ọ yìí ìwọ náà ti dọkùnrin wàyí ìgbà tó bá wùn ọ́ kó bọ́ sínú àgbàmì ayé odò ayé ò ní gbé ọ lọ àmọ́ bọ́ ọ bá rìn kọ́ ọmọ fura sórí màjàmásá ńlá ọmọ ìyá kíkanjú akitọ́mọ̀jà tí ó mọ̀ sá irú wọn máa ń bógun gòmí lọ ni ọ̀ ní bógun lọ o. Àṣẹ dé sọ̀rọ̀ dé ah. lọ kọ́ọ̀rí jẹ àṣìjẹ ti bí pẹ̀lẹ́. kò sí lé ní níbẹ̀ lè ara mi ti ń wá rírì ó ti wá sòsò. ẹ̀gbọ́n mi ní sùn yìí ó jalè sí i. sọ́ọ̀rẹ́ ẹ̀rọ ló ń tọ́ ìjọ wà ní. ẹgbẹ́ òun ọ̀làdílé tí wọ́n sọ fún mi. wọ́n sì wá sọ fún mi pé má lè dè wá mú mi. ẹ kò sì mọ owó wọn nífẹ̀ẹ́ rẹ pọ̀. láì tí ì rìn rí. bẹ́ẹ̀ni torí ìwọ ni ṣe mú owó. ẹ ẹ bọ́ọ̀ àbúrò lọ́sẹ̀ àwa rí gbẹ̀mù gbẹ̀mù yìí sórí wá jẹ́ ń sọ kínní kan fún un ilé tí a dùn bẹ́ẹ̀ ni ó yẹ ká burú ti wí fún ọ. ògúngún mi náà sọ bẹ́ẹ̀. ọkọ ní lọta ọkọ ní ròdò ilé wa wo inú mi ṣe àdùn bí mo ti rí ọ lónìí. àmọ́ ògúngún mi ò sì wá sọ fún mi kó mẹ́gbọ̀n rẹ bọ̀ ní ti gbọ́únjẹ tẹ́ ẹ jẹ sílẹ̀ ó bá jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ wá bàdà èmi máa tún ṣàlejò ah, ah, àlejò nǹkan àbúrò mi tèmi náà ni sórí bí mo ti rí ọ lónìí inú mi sì àdùn ara mi wá balẹ̀ wọ̀ àbúrò mi ah! olùmọ́jú lọ ọjà mọ́ tí mo ti ẹ̀rí ọba yìí ìyàwó àbúrò mi inú mi ti mo mo wà dá àmọ́ o nǹkan ìdò lọ́wọ́ àwọn òbí iye tí wàá sọ̀dẹ̀ wa. ìwà ń sọ fún ìyá mi tí ìyá mi bá sì ti yọ̀ǹda mi wà wò ó. ṣùgbọ́n mi kọ́ ni wá bí ṣe mọ́ ṣe nu ìrọ̀lọ́pà nígbà tó jẹ́wọ́ àti ẹ̀nu àmọ́ ń gbèmí ti wá nìsín sọmọ pé òun náà wà ó mọ́jú fi tiẹ̀ sọ lẹ́nu àbí ká wá ràn mọ̀mọ́ fúnra wa ni. ọ̀dà kò burú ń sọ fún yàrá ń sì wà wò ìlú. bọ́ọ̀ bá wà nítorí ìtì kọ́ wà nítorí ìtì torí bẹ́ẹ̀ náà bá ti délé ń sọ fún òbí wa. kò burú ẹ ṣeun gan o ẹ ṣeun o ẹ ṣeun o kó àlejò wa. ẹ jẹ́ pa yín lẹ́sẹ̀ dàbí bò ọ̀dà bẹ inú mi ò ti ẹ̀kú tó bá lè fẹ́ sí àdélé. jọ̀wú jọ̀wú o jọ̀wú bìnrin. o jọ̀wú bìnrin o rọra ṣe. jọ̀wú jọ̀wú o jọ̀wú bìnrin. o jọ̀wú bìnrin o rọra ṣe. o jọ̀wú ọ̀dà ń ṣe ló kọ́ bá ní. o jọ̀wú bìnrin mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi ọ́ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí i pé ìwọ àtàbúrò rẹ ògúnbòmí ẹ mọ́ re àbà òdì kejì ẹ sì ń lọ lemọ́lemọ́ èmi lẹ̀ rí ìṣe ń bẹ̀ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ ọdún eégún bẹ̀ ni. ìyá mi ẹsẹ̀ àdáyàjà mi mi bọ́rọ̀ kan tó fa dandan ilẹ̀ pè mí fún ni ìyá mi mẹ́bí bọ́n bá fẹ́ sọdún eégún mẹ́bí gbogbo wa náà la máa nílùú hmm. wọn sọdún eégún ìyá mi kìí ṣe báwọn àfẹ́sọ́nà àbúrò mi là lọ mọ́ rí. ìyàwó ògúngún mi àfẹ́sọ́nà. bẹ́ẹ̀ ni ìyá mi. ẹgbẹ́ ni burúkú sáwọn orí mu gbẹ̀mú bí orí mu nù mú ni orí yẹ gbẹ̀dù inú rẹ̀ mọ̀ sí i ṣé ìwọ tó ẹ̀gbọ́n ló yẹ kí àbúrò rẹ máa sìn lu abàkejì máa rè wà fẹ́sọ́nà rẹ ni àbí wẹ ẹ̀gbọ́n tínú rẹ bu tó òrùn sa òrùn sa ló yẹ kí wọ́n máa sìn àbúrò rẹ lọ yẹn yàtọ̀ sí mi mo wá lẹ́yìn tiẹ̀ náà wà sí abòdìkejì ló náà. ọ̀rọ̀ tó kéré nù mo láfẹ́sọ́nà ọyẹ tí mo ṣe jàgí ní yòòdì kẹ́ mo jó ebi náà láfẹ́sọ́nà fún àlàkẹ́ ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ àfẹ́sọ́nà mi nù ìyá mi kẹ́ wá mọ̀ wò bí mo ti nífẹ̀ẹ́ ọmọ òwò tó ah, mo fẹ́ràn rẹ o àfi bí ojú amọ́mọ́ ọ̀hún àgòbú ni bó bá bú mi ìyá mi yóò tún fi mí wé nǹkan. bẹ́ẹ̀ni bó ló fi sọ tọ́lọ́bà jẹ́ sọrí ibú kọ́rí ibú ẹ sọ́hún ìwọ òpònú tún ní ìrẹ́bu tó rò òrùn sáàyè inú ìrẹ́bu yá ibi ẹ̀wọ̀n jẹ́ ni ó sú o ọ̀jọ́ bàbá rẹ̀ sì sọ máa lè n ò gbé ọ wá láti ta ọ̀jọ́ mi gbóná ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀rẹ̀ o hmm. ìnìyàwó tiẹ̀ tọ́ wá ń gẹ̀tẹ́ mi mi náà níyàwó àfẹ́tẹ́ náà tẹ́ bá rí mo sì wá nífẹ̀ẹ́ rẹ̀ èyí wọ́lọ́wọ́lọ́ awáyé bá jẹ́ ẹnìkan ọjọ́ òní tẹ́sẹ̀tẹ́sẹ̀ o Ah, inú rẹ bu òun ò sa ọ̀pọ̀ nínú ni ọ́ ayé mi ò ń sọ̀rọ̀ rẹ ti báyìí. ìyá mi kẹ́sì a máa wọ ọmọ òun o ṣé mo pé mo pé ìyàwó àbúrò mi hmm. gbẹ̀mùgbẹ̀mù ni òun ah, ẹja gbígbẹ iṣẹ́ ìdí ni o. àní ah, mo ti bọ́ sẹ̀ ìyá mo ní fẹ́rẹ̀. mo wọlé lọ mo ti gbọ́. ààrẹ mi ní ọmọ wọlé lọ. mo bá wọn kò dé. Hmm. zai daina ògún bù mí. ìyá mi. ògún bù mí ẹ̀mí ló mú pè ọ́. ìyá mi ẹ̀mí ta lẹ pè mí sí òsì. Hmm mò ń rí gúlégúlé wa àtẹ̀gbọ́n rẹ̀ ọlágélé lẹ́nu ọjọ́ mẹ́ta ń pọ̀ jù ògúnbùnmi àwọn àgbàlá ní pánsá òfúra pánsá dáná àjà òfúra àjà jìn bólé ọ̀bámọ̀ fúra olè ọmọ kò dákun ògúnbùnmi mọ́jọ́ léèbú ó kó mi lọ dákun ẹ̀. Eh gbogbo ohun tó ń wọ èèrà ò fẹ́ kòkòrò dénú mo fi òkè sàlá n ò nífẹ̀ẹ́ rẹ o tó sì rí tí ìbá ṣe lẹ́dùà ló jẹ́ rí ọbí bí mò ń roko ẹbọra kódà bí mo rodò ẹbọra lọ́pẹ́lọpẹ́ àdó tí bàbá rẹ fún mi lọ́jọ́ náà lọ́hùn. àdúrà ọ̀hún ó ní mo fi rí ọ bí o orí báyìí dákun ọkọ mi dákun ṣàánú mi dákun. ìyá mi ẹ ṣe kò jù bá ń lọ ẹ wo ẹ lọ fọkàn ara yín balẹ̀ o kò sí ní tí ó ṣe mí o ṣé ẹ ti gbọ́ kò sí nǹkan tí ó ṣe mí ẹni kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀. dákun o mo fi èké sára ògúnbùnmi àbọ̀ mọ̀ pé bí wọ́n ṣe rí yìí tó ga tó sì gbalẹ̀ tó ọjọ́ bàbá rẹ̀ inú òun ò dùn sí i. ìyá mi hmm? ẹ ṣeun mo dúpẹ́ mo gbọ́ ogun tẹ́ ẹ wí ṣe rí nǹkan tẹ́mi ó sọ fún yín ni pé ẹ mọ̀ dákẹ́ orí ṣe mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tó bá ku díẹ̀ báyìí kọ́ mo olóore jì sí kòtò mọ̀nàmọ́ná ó sì sẹ́ mọ́lẹ̀ fún ẹ̀yin ní kẹ́ fọkàn ara yín balẹ̀ ṣe rí kò tí ó ṣe kò sí tí ó ṣe mí ṣe ti gbọ́ ẹ fọkàn ara yín balẹ̀. ìtì tí ó ṣe yóò ṣe mí. ọkùnrin sí ọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ nǹkan kó sí ọ orí bàbá rẹ lọ́rùn kò ní jẹ́ nǹkan kó sí ọ àwọn ọ̀làlẹ̀ ní ò ní jẹ́ nǹkan kó sí ọ o. kí ló wá dé tó wá ń wò mí báyìí. ń wọ ohun tuntun ọ̀wọ̀ ṣé wo mọ̀ pé fẹ̀rẹ̀ mọ̀ dá lọ́rùn ni ó sì mọ wù mí kí n mọ orójú rẹ gbogbo ògbà hmm. àjàjẹ yín rẹ tó fún kínkínkín. <laughs> Hmm. Eh. onífẹ̀ẹ́ mi ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin bọ́rọ̀ yín bá ti dùn ládùn jù báyìí ẹ̀tàn ní bá wà tó o sì lérò pé gbogbo ẹnu rẹ tó dùn tó dùn yìí kì í ṣẹ̀tàn ló wà níbẹ̀. Eh, hmm, dáadáa níbẹ̀ ah, èmi ìtàn yan bó bá sì rí ni wọ́n ṣe sọ fún ọ so nífẹ̀ẹ́ rẹ sì rí lókun àyà mi bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ọ mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. bó bá jẹ bẹ́ẹ̀ ṣé kò sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ dúró mo fẹ́ bí ìrọ̀rùn kan lọ́wọ́ rẹ̀ ṣé nǹkan tó lè ya ìkarahun àtìgbín sọ wà. Hmm, ìkarahun àtìgbín irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ mi kò sí tó lè ya karahun àtìgbín nítorí bí ìgbín bá ti kú báyìí ìkarahun rèé ó tẹ̀lé bí ìgbín bá sì ti fà ó di dandan kí ìkarahun rèé ó tẹ̀lé dájúdájú kò sí tó lè yàrá sọ wá rí i pé ikú nìkan ló lè yé mi rẹ nítorí pé kò sẹ́ni tó lè gba kánbú lọ́wọ́ ọmú kò sẹ́ni tó lè gba kàtà lọ́wọ́ akitì ikú nìkan ló lè gbọ́ lọ́wọ́ mi. Hmm, ẹ̀yin ọkùnrin sódà olójú pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ yìí. Ah, dọ́kàndọ́kàn. ó dọ̀ àmọ́ olóòrì mi kí ni nǹkan tó fi pè mí gan wáyà yẹn. <laughs> èmi ò mọ ní nǹkankan tí wọ́n sọ fún ọ kó mọ fọgbọ́n tàn wá kí n mọ lè rojú rẹ mọ ni. rojú rẹ ẹ bẹ́ẹ̀ ni. tó ṣe ń rojú mi ni. n kò ṣe rìn sí mo ti fọwọ́ pa. lórí ah. kí n lè fọwọ́ pa mo ti wá yìn. bó bá jẹ bẹ́ẹ̀ àṣà lè dùn bí níbo ni a mọ lọ bá. ẹ̀yin ò dáa ẹ jámọ dọdọ yọ lẹmu ní ọ̀dọ̀ òde. bó bá jẹ bẹ́ẹ̀. irọ́ ìyá mi lè pàdé wa lọ́nà dàgbà wọn. mo bọ̀. sáà mo kó má dùn mí o. tó sì lè. kó má fún nítorí inú igbó tí mò ń lọ inú igbó tó lágbára ni olùyọ bá ń wọ bẹ́ẹ̀ tí o ti gbọ́ ìwọ padà sábà. àmọ́ mo sá ṣàlàyé fún ọ mo níyà mi àti bàbá mi wọn ò sí nílé àwọn náà rìnrìn àjò ojú sì ń ro mi àti fèmi àti fiwọ́ nìkan lẹ̀. ẹ ó yé mi àyà mi mo mọ̀ pé ìyá rẹ àti bá rẹ ò sí ilé àmọ́ èmi náà pẹ́ dé tó ti gbọ́ padà sábà lọ dúró dé ìṣe ni kó o lọ dáná oúnjẹ lè tó ti gbọ́ ẹran tèmi náà bá wá pa bọ̀ ọ̀dọ̀ rẹ ni mò ń gbé bọ̀ tó ti gbọ́. wọ́n rẹ rù sí mi ò sáà mọ̀ tí wọ́n fẹ́. ojú ní ro mi jà e. padà bá ó sì wọ́n ayé àwọn yẹ́n mọ̀ lọ mo gbọ́ ìlú àti pé èsì mo ti mo gbọ́ ìka ara ẹ̀bọ̀n àkúrò nítorí náà èdè kò nídìí ni ó èdè kò nídìí ni ó ẹ̀fún kò máa fún mi èdùwà gbẹ́bọ̀ mi ó mo gbọ́ rírú ẹbọ mo bá wọn rú mo gbọ́ èrú àtúnkẹ́ èṣù mo tù mo gbọ́ ìkan rárá ẹbọ o nítorí náà èdè kò ní dì mí o èdè kò ní dì mí o èébì kò má dì mí o ẹ̀kún kò má fún mi èdùwà gbẹ̀bọ̀ mi. ta lolúwa rẹ ta ni gan ó yá àgbẹnú omi ríran tẹja ta lolúwa rẹ gan bá a bá pèrè ajá ajá gbọ́ perí àgbò àgbò akàn gbọ̀ngbọ̀ngbọ̀n ta ni perí akọni tí òfin dà lálẹ́ gara ọ̀gá. ta ni perí òye ní gángan. oyè jẹ́ kí n rí kedere. àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ ìwọ tún ni. ó ṣe tọ́tọ́ fẹ́ tẹ́wà yìí. bro ta ni ọ kí n tiẹ̀ kí lọ́kàn lórí ọ̀rọ̀ lọ́rọ̀ n tí ọkàn lòun tó kọ wálé sí lòun dá sí kí n tiẹ̀. sọ́ọ́rí oyè níkẹ́ tó ń wo yìí ó ti di egun tá a sọ mágá lọ́rùn tí ò ṣe é jẹ tí ò ṣe é gbé jù lẹ̀ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ah, alábùkù wa ni ọ sórí ìtọ́ fẹ́ dá sí tí ọkàn ìtọ́ fẹ́ dá sí yọ kàn ní àbùkù ọ̀dà náà gbà. ẹ dá padà irọ́ lọ pa ọ̀wọ́ ní gínígínà àbúfàlà ọwọ́ ẹ̀la làábù fọ́ṣà bẹ́ẹ̀ lọ́wọ́ òṣà làábù fàfin ẹ̀wọ́ ọwọ́ ìjì àfijì ọwọ́ dáná ọmọ òrìṣà òkèlè mi tọ̀wọ̀tọ̀wọ̀ ní kò ṣe mí tó bá ń náwó kan sí mi báyìí ó jóná láàyè bẹ́ẹ̀ ni mo wí fún ọ. iná lọ pa àwọn àti ta ni ebo orí na lọ fẹ́ gbà yẹn lẹ. irọ́ lọ pa wo ìjẹ́kọ̀ ọmọ wípé rédèrèdè báyìí nígbẹ̀yìn eré òṣùpá bẹ́ẹ̀ ni mo wí fún ọ ní tó tiẹ̀ ra wọlé òní náà ni kò ní dọ̀la wọn lọ́jọ́ kan yóò ṣe gbá ọ̀run kàtàrí òṣè ta láyà. ìṣubúlébú báyìí ni tètè ẹ̀dá òkèdè bá ti tu báyìí gbó ní morí lé ikú rẹ̀ rè kó màlè lóhùn. rèdèrèdè báyìí ló gbẹ̀yìn rẹ̀ ìwọ olórí burúkú ó ti kú dànù bí èlùbọ́ ká dáa fún ọ ẹgbẹ́ ajá ní ń jó lajá ń yọrù wọ àtàwọn wo gbogbo yín tẹ bá tún kú ẹ jóná láàyè ni ni mo sọ bẹ́ẹ̀ fún ọ kí ló tún kù tẹ́ fẹ́ dà. ìyá mi ìyá mi ìyá mi ẹnu lórí ìyá mi ìyá mi ìyá ẹ gbà mí ìyá mi kí ló dé ìyá mi ìyá mi ìyá mi gbòòlẹ̀ tí a ń ṣe ìyá mi ẹ dákun. ládélé ìyá mi èmi ló dé. tiẹ̀ náà mo ṣe o tiẹ̀ náà mo ṣe èmi ló ṣẹlẹ̀. dáríjì mi tẹ́lẹ̀ dá bàbá no náà dáríjì lo lóde ọ̀run. bébí ńgbà tí mi àtọkọ mi á fẹ́ra wa ọlọ́run mi kó owó mú kó òun ọ̀fẹ́ lórí mi. oògùn fún mi mo fẹ́ ránṣẹ́ hmm. bàbá rẹ̀ mi forí kàṣà. mo ti wà ní oyún mo ti ń le. Ah, ẹ dáríjì mi ẹ dáríjì mi tiẹ̀ náà mo ti dé. Ah, báàmì ẹ̀yin náà ti wá ṣe jù mo mọ̀ pé torí tèmi ni abẹ́yìn náà ti wá ṣe jù ìtẹ̀sí pọ̀. Eh, eh? torí tiẹ̀ náà. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ah, ta ni bẹ́lẹ́ bẹ́ẹ̀ dẹ́kun ẹgbàá mi o ìmọ̀ mi yàrá ti ṣe ta ni bẹ́lẹ́ bẹ́ẹ̀ o. àbúrò mi wo ìmọ̀ bí ìyá mi ti ṣe bàbá ńkọ́. bàbá wà lé àwọn náà mi sí. bàbá bẹ lé ah, àbúrò mi wò ṣe kí àṣẹ kí àṣẹ kákò tètè bá lọrẹ pé bàbá kò gbé nǹkan bàbá mi ti ṣe ìyá mi dákun jọjọjọ ṣe ṣe ṣe kí àṣẹ. ṣe ṣe ṣe dákun ìyá mi ẹ mọ̀ ṣe báyìí ah, ẹ mọ̀ mọ̀ jẹ́ dọ́mọ orúkọ ah, ìyá mi ìyá mi ìyá mi kò má dì í kó máa fún mi èdùwà gbẹbọ mi o mo gbọ́ irú ẹbọ mo bá wọn rú mo gbọ́ èrú àtúpè èṣù mo tù mo gbọ́ ìkan rárá àfúnni o nítorí náà èdè onídìí mi o èèdì kò ní ìdì mi o èèdì kò má dì mí o ẹ̀kún kò má fún mi èdùà gbẹbọ mi o mo gbọ́ rírú ẹ̀. ẹ̀rọ kò mú fẹ́ pa bàtà orí ìlú mo sì wí fún ọ tó ọ̀ ẹ̀ kó mi. Òkun ni wọ́n gbé wọ̀ Ta ni wọ́n pè kọ́ tẹ́gbẹ́ rẹ̀ nílé kò ní bábù mi lè. Ojú àyà mi tó. Ẹsẹ̀ mi o. Ọya gbé gbé gbé gbé. Ilé àyà mi, ilé àyà mi, òtítí ó ti ọ́. Bàbá mi ìkòkò ìtura. ìkòkò ìtura. kárọ̀tì mi o. ìsìtì ilé kan wò ó kí èkì náà ṣe sí báyìí. ó fẹ́ gbádùn kóòtù mi o. kóòtù rẹ lọ́wọ́. kí ìṣẹ́gun ọ̀gá. ọkọ mi o. ọdẹ́wù mi ọkọ mi o. ọdẹ́wù mi ọkọ mi wọ́n wọ̀ o ilé ọlọ́sùn kì í ṣebí wọn lọ́ba ọlọ́run rẹ̀ ìwọ ọba lọ́ba ọláyẹ ráyè ìwọ lọ́ba ọlọ́dàrà ọlọ́run sì ni òkú ọmọ mi ọba lẹ́ràn ilé ní ọ̀tẹ́ bọ́mọdé àbá òrí báyìí ètò kúkú bíbọ ṣe fún bíbọ rẹ o ìwọ ló ní bọ́ bá ti dojú bọ́ pé ọ́ oníkókò lọ́mọ jẹ́bi mo wá dé o mo fẹ́ wù yọ o ọdẹ wù mí o ọdẹ wù mí o ah, dáhùn mẹ́jọ ni wọn tù mí o mọjà ní náírà mọjà ẹrù ọmọ ọlọmọjà o ọdẹ wù mí o mọmọ mọmọ lójú jì mí ẹ mọmọ jẹ ń dára mọ alákẹta bọ̀rẹ̀ jẹ́bi o jẹ́bi o ọmọ mi jẹ́bi jẹ́bi ọdẹ wù mí o ọmọ mi ò tẹ́ ò tọ́ ọ̀bọ̀ wàá tọ́ ọ̀bọ̀ báyìí ọ̀wà kúlé lẹ́sẹ̀ ojú ọgbà wọn lọ. kí n tọ́ bọ̀. tọ́bọ̀ tọ́bọ̀. ìyá ìyá mi ìyá mi. ọ̀bọ̀ yéé. bùtì bùtì. yéé. ọjà sẹni. ìyá mi ìyá mi. ẹ ẹ ẹ dodo ah, ah, ah, ìyá mi ẹ̀bùkún ah, ìyá mi ẹ̀bùkún ìgbẹ́niru agbára báyìí tẹ̀sí ń gbọ́. ọmọdé ń sí ọ ìwọ ọmọ wípé lọ́jọ́ náà lọ́hùn-ún òpéjọ kẹta tíra bí ọ ní bàbá rẹ mú ààyè ó ní gbogbo ògbà tí nǹkan kan bá rú lójú àbí tó o bá dàgbà tán tílẹ̀ bá fẹ́ dòbìrí pọ̀ bọ́ ó ní mú ọ wá ààyè ó ní ìkòkò òtura yìí yóò mọ jáde yóò mọ dán lóhùn. ẹ ọmọ ìyá mi ilé òru ògùn làgbà ibẹ̀ gbọ́n mi ni ọ ẹyin náà mọ̀kàn ní àfọwọ́fọ́ náà kan ìdúró rojọ́ omi gbóná yìí sì pẹlẹnu ìjáfara léwu ẹ mọ̀ pé tọ́jọ́ bá ń gorí ọjọ́ bùsù bá ń gorí oṣù àwọn èèyàn wà áyìn wọ́n sì gbà máa lọ́wọ́ nígbà tí mọ̀ lórí nǹkan báyìí wà ẹ mọ̀ tó yẹ ẹ ni nítorí ẹ káwá sí àyìn káwá tẹ̀lú ìlú a sì mọ̀ pé ìlú ọ̀ládélé. ògùn bùn mi ọmọdé ń dà ọ́ láàmú ó mọ̀ wípé ilé olórogún ilé ogun ni ẹ̀rù orogún ló ń bà mí àti torí ẹ̀gbọ́n rẹ àmọ́ ní ìsìn ètò ti wá rí báyìí ọ̀yẹ̀ ètò ọba ti fẹ́ náà ló kù kásẹ̀ ó ti di ṣíṣe. ọ̀dà báwọn ó jẹ́ pé àmọ́ pẹ̀lú nílùú ọládélé nù ìlú ọládélé. ọ̀yà ọ̀yà ọ̀yà ní mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o gbèjà mi kòkò ìtura. ó yá gbèjà mi òru ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura ó yá gbèjà mi òru ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura. gbèjà mi kòkò ìtura.